adúpẹ́ fún ọlọ́ọ̀ba ọlọ́ọ̀ba tí a tún dúpẹ́ fún òun náà ni ọba tí a bá ń dá ọpẹ́ fún ní gbogbo ìgbà abẹ nínú àánú àti ọlá ńlá kó má ṣàyè gbàdúrà ẹnìkọ̀ọ̀kan wa kọ́nà wa o gbogbo tí a ń fẹ́ dáadáa kó má ṣàyè ṣe fún wa ní dáadáa èyí tí a fẹ́ ní aburú kọlọ ọba kójọ kó gbèsè lọ sí wa gẹ́gẹ́ bí ìjókòó wa ti èmi àwọn nǹkan tí a ti fẹ́ fi rọra wa létí nínú àwọn nǹkan tó ṣe pàtàkì kí ayé bá lè mọ̀ ibo ni Islam ló fi àwọn mùsùlùmí sí nípa nǹkan tí ó ń ṣẹlẹ̀ láwùjọ wa ilé ìjẹ́nu tí ó ṣe pàtàkì alẹ́ ilé ẹlòmíì mùsùlùmí ni tí nǹkan bá ń ṣẹlẹ̀ láwùjọ òun náà máa bá wọn dá sí i ọ̀nà tó ń gbà dá sí i kí a wá wo lọ wo bọ̀ á padà rí wípé àìmọ̀kan ló fi ń dá sí i ọ̀nà tí Islam ẹ̀sìn tọ́lọ́ ọba àlejò ọlá fún ọ́nà ànábì Muhammad sallallahu alaihi wasallam tó ní ká gbàdá sí nǹkan òǹkan lẹ́nu gbàdá sí sí oúnjẹ sí yìí ọlọ́run bá dúkìá ọlásọ wípé wàlà dápé máa láì sàlákà bí ìrìn ohun tí ò bá ti kàn ẹ́ tí ò bá ti mímọ̀ pẹ̀ má dá sí o ìnà sámọ̀à torí etí tẹ́ fi ń gbọ́rọ̀ yẹn wàlbásọ̀rọ̀ ojú tẹ́fí wòrọ wàlfùáàdà ọkọ̀ tẹ́fí rò kullu ulaika kana anhu mas'ula gbogbo wọn pátápátá ni ó máa jẹ́jọ́ wájú ọlọ́run gbogbo nǹkan tá a bá fi kí wa gbọ́ ọlọ́run bá máa ní ká wá rojọ́ nípa yìí gbogbo tí a bá fẹnu wa sọ ọlọ́run máa pè wá jọ pé bí àlùkìyàmọ̀ káwa nípa gbogbo tí a bá fi ọkọ wa rò tó bá di jọ pé bí àlùkìyàmọ̀ ọlọ́run bá máa pè wá pé káwa rújọ́ nípa pé ọlọ́run ní kọ́ ilá sí àyàfi kó jẹ́ pé ọ̀hún ìbàjẹ́ àti ìlú abẹ́ tí wọ́n kọ́ kalẹ̀ ọlọ́run ṣe àmójú wa ní àwùjọ wa nínú àwọn ọkọ tó ń ṣẹlẹ̀ káàkiri rògbòmìyàn lọ́sùn rògbòmìyàn lójú ìlú ọ̀dà ìlú ọ̀pararọ gbogbo wa náà la mọ̀ ọlọ́run ti jẹ́ kó yé wa kí ni tó pa kí ìlú òkú dáa. ilé tó pa sí ìlú òfin para wọn ọlọ́run sọ fún wa pé bọ́rọ̀ bàbá ọ̀hún mẹ́tẹ́lẹ̀ ọlọ́run fi àpèjúwe lélẹ̀ o kọ̀wé ádàn ìlú rọ̀ káná àdínà ìlú ìtẹ́lẹ̀ ìdáàbòbò wà ó wà títí ọ̀ ìlú ìtẹ́lẹ̀ ó jẹ́ lu kọ̀ọ̀kan balẹ̀ àwọn aráàlú wọ́n wá ń ṣe àìmọ̀ tọ́lọ̀ wọ́n ṣe àìgbàgbọ́ tọ́lọ̀ fàdà fọhàmọ́ òní bá sáré bí wọ́n ìwà lọ́wọ́ ọlọ́run wá wọ aṣọ ìbẹ̀rù àti aṣọ ibi ó wọ̀ ọ́ wọ̀ ó wọ̀ sí wọn lọ́wọ́ ló fà á bìbà káàdù yẹn ti rà ọ́ látara táwọn èèyàn ń ṣe ẹ̀rí

gbogbo wọn pátápátá bí wọn bá gbé nǹkan bí wọn sí nàìjíríà wọn gbé oúnjẹ wa yàtí àríkúhà mẹkọlẹ màkà gbogbo àyè ló ń jẹ sí wọ nàìjíríà a sì ló jẹ ìlú kan tó ní ìfọ̀kànbalẹ̀ pàṣàfàrúnà bí àjọrò lè dá àdánwò tó bá wa a ṣe àìmọ̀kan a ṣe àìgbàgbọ́ a ṣe àìgbọràn sí ọlọ́wọ́ ọba fàhàdà kọ̀ọ̀lọ́ olùbáàkà lójú ẹ̀yìn nǹkan àkọ́kọ́ tí ọlọ́run bá wá jẹ́ kó bá wa àlùjọ ẹbí àdánwò àkọ́kọ́ nílẹ̀ ẹ̀wù bọ́lọ̀ ń tètò fàhàdà kọ̀ọ̀lọ́ ọlọ́run jẹ́ kí wọ́n tọ́wò libaaza àlùjọ aṣọ ẹbí wàlọ́ọ̀rì. àti ìbẹ̀rù ìmọ̀ káàkó yẹtùnáàrù ọlọ́pọ̀ tó fà ó ní látara ọ̀tọ̀ ṣe. kí làtọ́ òkú kọ́kọ́ bá wá nàìjíríà àìjọ ebi ọdún wo lè ti fi ó ti pẹ́ láti gbà gbogbo wa iná láti wà nàìjíríà ṣùgbọ́n ń lójoojúmọ́ ní lè wa. nígbàtí ebi bá ti wà nínú kọ láàbúdá ẹni ẹtì bá àrùn alùpàwò kò sí tó bá padà yá ìbẹ̀rù máa tẹ̀lé torí pé ẹgbẹ́ mi pa ó lè jáde ẹni tó ti ké mi pa ó lè gbé lọ ẹni tó mi pa ó lè parọ́ ẹni tó mi pa ó lè ṣe ẹja dùkú ẹni tó mi pa ó lè ṣe protest torí pé gbogbo ilé ayé ti sú wọn. àyíká ti máa fáwọn ohun tó ní kálukú wa máa pariwo náà ni pé kí lọ́nà àbáyọ kí lọ́nà àbáyọ kí lọ́nà àbáyọ. ẹ̀ẹ́dẹ́gbẹ̀ onínú wọn bí sábà níbi yóò wà látàrí bí ó ti ẹtí jalè tó gbé mọ ẹlòmíì fẹ́ wọ́ni ó lè ní òbí débi tó gbé mọ látàrí bí ẹlòmíì nínú ìlú lóbìnrin adẹ tó ń ṣakẹ́wó ọkùnrin náà ń ṣakẹ́wó ẹlòmí látàrí di nínú ìlú adẹ tó jẹ́ wípé ó ń gbàbọ̀dè fún gbogbo ibi tó bá wà ó lè ní informant àwọn tó fẹ́ lọ bá mi kọ́ jẹ́ tó fẹ́ lọ dá mi kọ́ òun lá máa fún wọn ní information látàrí ní débi bá ti ja ìlú ẹlòmí nínú àwọn aráàlú ayá kìlà ẹ̀ tó yẹ pé tẹ́ ẹ tí wọ́n bá fẹ́ pààyàn kan kó lọ bá wọn pa ni láì ní kó fẹ́ pa ibi sí èèyàn ọmọ ènìyàn bíi tiẹ̀. tẹ́bí bá ti wà nínú ìlú tó mọ́ àwọn èèyàn máa ń ṣe àdẹ́gbẹ́sù àwọn èèyàn máa ń ṣe jìbìtì wọ́n á máa jàgbá ara wọn ẹni tó ń tajà torí pé ọdún ó jẹ́ ti wọ́n òun náà wọ́n náà àbáyọ á dúró òṣùwọ̀n kù ẹni omi inú wọn nǹkan ayédèrú òun náà máa ta torí wípé kíni ebi ti wà lóòrù òun náà wà nǹkan tó lè tó láti fi fóun jẹun tí ó bá ti di pé wíwà lóòrù kan gbogbo àwọn tí wọ́n ń kẹ́kọ̀ọ́ wọn ò ní lè kẹ́kọ̀ọ́ yéde wọ́n ní ebi ò kí ń kí ọ̀rọ̀ mi wọ kọ́lọ́ bá fi dúpa ẹ̀dùn kọ̀ọ̀kan wa nígbà tí bí bá dúpa èèyàn ẹni tó ti akẹ́kọ̀ọ́ kò ní ojú kẹ́kọ̀ọ́ tó ń kọ́ látara pé kò fojú kẹ́kọ̀ọ́ tó gbọ́ kò ní yege bírú ẹni bẹ́ẹ̀ bá padà fóònù náà tó wáṣẹ́ kò lè rí jẹ́ torí pé sábẹ́ tó fẹ́ gbẹ tí ò kájú ẹ̀ jíjẹ kò tẹ́ tó fẹ́ gbà tó bá ti di pé ìlú kan wà tí ò bá ti sí afẹ́ ti afẹ́ mu ní ọ̀nà ọ̀rọ̀rùn àwọn tí wọ́n bá ń gbé nù lùyìí wọ́n padà bá jíra wọn pé àwọn èèyàn máa jíra wọn gbé kódà tí ebi bá dé lẹ́bùn kan láwọn ìlú àwọn èèyàn tún máa para wọn jẹ ẹni bá lágbára ìparẹ́ ní jẹ́sì ní oríṣiríṣi ọ̀nà ni béèyàn bá dá bísíǹsì sílẹ̀ táwọn èèyàn ń lábẹ́ wọn àwọn jáde torí bá ni wá tí mọ́nì bá ga lára èèyàn lèyàn sì máa wo wípé á kàkà bí jalè máa kú ṣe ẹrú ẹni tó fẹ́ ṣe ẹrú nínú òwe Yorùbá ni tí ò wá ti ẹ̀rẹ́ tó fẹ́ bá rù kọ́kọ́ torí ẹ̀ tó bá rù kọ́ tẹ́lẹ̀ tó bá dọ̀gbẹ̀ ó má wọlé má wọlé kò sí nǹkan kan jẹ́ òun fúnra mi lójì báyìí. àdánwò rẹ̀ máa ń ṣẹlẹ̀ nìyẹn wọ́n ní kí ebi bá kú òlú ìṣẹ̀lẹ̀ ìṣẹ́kùṣe ṣùgbọ́n ìṣe nàìjíríà ebi òkú ebi jókòó ọ̀bẹ eléyìí jẹ́ àdánwò lágbóbáwa àdánwò gbogbo aburú tó wá kù ibi tó ti wá nìyẹn gẹ́gẹ́ bí àlàyé àlùkò hàn àdánwò àkọ́kọ́ nìyẹn tí ọlọ́run bá fẹ́ báwọn èèyàn jà fàyídà àrọ́nìnà àtìlóhùn nígbà ní kọ́rin àjà ọlọ́run táwọn bá fẹ́ pa ìlú kan jẹ́ tàbẹ́ ti sọ kan àmọ́nà wọ́n wá bẹ̀rẹ̀ sí bá ilẹ̀ jẹ́ fàákọ̀ àdéhìhàn kọ́wùn látara bẹ́ẹ̀ òótọ́ ló ń fẹ́ gbogbo ọlọ́wọ́ wá tàkà rẹ̀ ṣe ẹ yí ọlọ́wọ́n kò ní sí ìyàjí àwọn èèyàn àyàfi kó jẹ́ tó ń ṣe gọ́háwọn bá hà náà ní ìbàjẹ́ ó kú orí ilẹ̀ ó fún orí olú bí ma kásábà áìrí náà látara ṣẹ́tàwọ̀ ènìyàn ṣe wọ́n nínú bí kọ́hún bá àwọn lẹ́bi àmìlú ọlọ́wí tí àwọn ẹ̀rọ bí ṣèbàjẹ́ báyìí ìyàwó a máa jẹ wọ́n ìyàwó wọn là ẹ̀ náà ìhù kò ṣe pàpọ̀ inú wá ń dùn pàtó ìyàjẹ́ wọn ebi pa wá tó sọ kí látara ọ̀tẹ̀ ṣe ni wọ́n máa ń náà bò láti àbójú sí wọn wà láàfin káàdì hùwù wọlé ní àwọn ni wọ́n ọmọnìyàn ṣàbòsí sí gbogbo tọ́lọ̀ ṣe fún yín ẹ̀ dúpẹ́ mọ́nà lórí ẹ̀ náà ẹ̀ tó yàtọ̀ tọ́lọ̀ dúpẹ́ fún wàhúwà lẹ́yìn rọ̀dápọ̀kù ọlọ́run sì ló ló ń pèsè fún yín tàbùlú tàbùlú yàtọ̀ sí ọ̀nà ọ̀dẹ́sì wàhúwà tó dá ọlọ́run kọ́ ní gbogbo jẹ́ ọlọ́run tó gbogbo nǹkan ọba tó fìdí agbára lórí gbogbo ọba tó yẹ ṣùgbọ́n ewu mi tọrọ wá dájá sílé yìí wà ní ọ̀hún ọlọ́run ló ń dájọ́ ebi bá gbó wọn àti ìbẹ̀rù gbéyọ̀ mẹ́tírà abúlé mi láti ibì kan síbi kan nàìjíríà ìlú bẹ̀rù láwà ẹgbẹ́ fẹ́ lọ ṣe business láti ibì kan síbi kan ìlú bẹ̀rù láwà bọ́dọ̀ bá ti bòyọ̀ kan láti tó lówó ra mọ́tò tó ń lọ fi gbé àwọn ẹbí ẹ̀ láti ibì kan síbi kan àbófin lọ bí iṣẹ́ láàárọ̀ omi ilé nírọ̀lẹ́ òun náà ti ti wà ní ìbẹ̀rù a máa bẹ̀rù àwọn ọ̀nà ládùúgbò àwọn tí wọ́n fẹ́ tú páàkì mọ́tò àwọn tí wá máa wò pé à ọ̀gbẹ́ni náà ti jẹun yóò ọ̀gbẹ́ni náà ti jẹun yóò àtòrí oríṣi bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ so gbogbo àwọn ọ̀sán báyìí wo ṣé kò ṣiṣẹ́ nìkan owó bá tù ìlú ìjẹ yẹn so gbogbo orúkọ báyìí ó jẹ́ kan tí ó ń jà wá láàmú àti ìṣẹ́kọ̀ọ́ sí ìfàyàbalẹ̀ gbéyàn bá lọ sí north ní ilẹ̀ haúsá bẹ̀rẹ̀ máa ju kù nílé èèyàn lè lórí wá ní ẹ̀dọ́ máa ń bẹ́ẹ̀ ní ìlọ́bẹ̀ lọ kódà kó oníkù káàtà tó bẹ́ẹ̀ lọ sí yá bẹ́ẹ̀ ní ọdún tí mi gbé mẹ́ bí ẹ̀ nígbà ẹ̀ tọ́tọ́ ń pè máa ju kù ní bọ̀rọ̀dún tè fún ọ̀ àyè tó ní àlàáfíà ó sì ní àlàáfíà tó tọ́ bí ẹ̀rọ bá gbé lẹ̀ ìyàwó ẹ̀ bá àlàáfíà wa bẹ́ẹ̀ tó tọ́ ṣùgbọ́n kí lọ́ padà bọ́ mi dáhùn sàlàámù asbaha dáàrọ̀ ọ̀wọ̀ ìlú àlàáfíà ó padà di ìlú bẹ̀rù ó di ìlú bẹ̀rù bí àwọn ọmọ bá parí yunifásitì tí wọ́n mẹ́ta tọwọ́ àkọ́kọ́ kò sí ẹ̀lọ sí kọ̀rọ̀ tó á àwọn ọmọ ìyá bẹ̀rẹ̀ sí sunkún ni pé tòun bá wọ ẹjọ́ ti tẹ sójà ẹjọ́ ti tẹ ọlọ́pàá ẹjọ́ ti rí ẹ̀kọ́ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ civil defence tó bá lọ fẹ́ deploy wọn lọ sí gbọ́rọ̀ ló àìmọye ẹdún tiẹ̀ sí lọ́sí ẹgbọ́n tó wọ́n náà yìí bàbá ilé àwọn bá wa ṣàdúrà ilé àwọn bá wa ṣàdúrà ilé ẹ bá oríṣiríṣi àdúrà pọ̀ pé kọ́ má bàa gbé òun lọ sílẹ̀ kí ló fà àfàdà ọlọ́kọ̀ọ́ torí ti di ilé ìbẹ̀rù ibi tó ń sáré tó ń sá fún tẹ bá wá kúrò bẹ́ẹ̀ lọ́kọ́ tẹ bá ju wọn sí adámáwá ti bẹ́ẹ̀ sọ̀rọ̀ tẹ́bá tó wá lọ sí nọ́ọ̀kì ìsìnìyàn tẹ́bá tó lọ sí àwọn òbí bẹ́ẹ̀ bẹ́ẹ̀ sí ní sàǹfàrà wàhálà ní àdánwò ní gbogbo gbà tẹ́bá tẹ̀ wá kúrò bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bá lọ náíjà lẹ́tà tí kọ̀ọ̀kan bá lẹ́wà bẹ́ẹ̀ kìdnápì lẹ́ni kìdnápì lọ́la ni tẹ́bá tó kúrò bẹ́ẹ̀ kẹ́ lọ lu ìgò bẹ́ẹ̀ bá bẹ́ẹ̀ wá ikọ̀ ẹ̀ẹ́bẹ̀ẹ́ wúlẹ̀ ẹ̀ẹ́dẹ́gbẹ̀ẹ́

ẹ̀pìnlẹ̀ ọ̀dẹ yíwò ẹ̀pìnlẹ̀ ọ̀dọ̀ ti wá náà wọ́n nàìjíríà ọmọ yorùbá náà wá láwọn fẹ́ wàhálà àwa náà fẹ́ gbogbo máa jà lókè gbogbo máa jà nísàlẹ̀ àlẹ́ ẹ̀kọ́ ni àwa tọ̀ra wa jẹ à ń tọ̀ra wa jẹ ṣùgbọ́n ìta gbẹ́ ṣàlàyé àwọn àlàyé kan díẹ̀ kan fún wa pàápàá jùlọ lórí àwọn akájẹ́ kùsùn rẹ̀ atẹ́lórí lọ́sùn kì í ṣe kùsùn ní tó yẹ ká mọ irú situation ká bára wa lò báwo ló ti yẹ ká bá a lò wọ́n lọ́wọ́ ti yẹ ká bá a lò tẹ̀yẹ́ ni àìmọye àfa látara táwọn ọ̀dọ́ fẹ́ jẹ kí wọ́n fẹ́ àwọn náà kó sórí wọ́n á máa tètè ẹlẹ́yàmẹ́yà wọ́n á máa tètè wàhálà jẹ́ pé tó bá dé tán abẹ́rẹ́ yìí tó rọra abẹ́rẹ́ yìí àwọn ló yẹ tó àbí wọ́n ti kí ni jọ̀mọ́ ó ń sá lọ ṣìbáwá la ti sọ fóògùn wà ayẹta wà ọ̀fẹ́ wà kódà àbúlé ìdìbọn ká tó yìnbọn nígbà wà náà wá dé wọ́n ti wọ́n sọ wípé ìgbàgbá àti àlùkò òní àfẹ́ òhùn ṣùgbà ẹni tó bá mú àwọn ọ̀yàn lómi. òun ló bá ń bomi gbẹ̀yìn wọ́n tún sọ pé sẹ́yìn nínú nìkan rí kọ̀ọ̀dínlòwò tó bá jẹ́ ajá fúnfáwọn èèyàn òun ló máa ń jọmọ ọ̀dọ̀ fún wọn bí ogun bá ṣẹlẹ̀ akọgun òun ló ní láti wà wájú báwọn èèyàn bá tún wá ń sá lọ òun ló ní láti wà lẹ́yìn wọn akọgun nìyẹn nìyẹn àwọn ọ̀kọ́gun yẹn ká máa tí wàhálà bá dé káwọn olórí ìṣòwò kí wọ́n kojú ìjọba pé kò sí wàhálà àwọn abúlé bá wájú tí ó nígbà tí wọ́n bá mú àwa kí tó lè rí àwọn ọmọ wa mú ti di eléyìí pé wàá pàdánù ọmọ àtìyàwó àwọn ni máa padà kórìíra ni máa ké máa lẹ́yìn ìgbà tẹ́lẹ̀ ti jáde láyé ẹ jẹ́ kó rí wá péjọ bọ̀ wọ́n tún yorùbá ronú yorùbá ronú yorùbá ronú ẹ bá gba wàhálà láàyè àdókè sọ̀rọ̀ lọ́wọ́ àríwá sẹ́là ó ní láàdá alù lèkọ́ àdá ìbò ẹ bá bá bẹ lọ́kọ́ wọn lọ́wọ́ jẹ́ bá tẹ̀ pàdé àwọn akájá gbogbo ẹ̀rú wàhálà àlùmọ́ àlàáfíà. واسأل الله العافية إذا بلغوا العافية العافية لا يداويها شيء ìkọ́kọ́ dàbí àlàáfíà o ìkọ́kọ́ dàbí ìfọ̀kànbalẹ̀ o èyí tó ní fọ̀kànbalẹ̀ ìlú tó ní fọ̀kànbalẹ̀ lẹ́nu tó ń wọ́n lọ dáadáa ìlú tó ní ìfọ̀kànbalẹ̀ ní káràkátà wọ́n lọ bó ti lọ ìlú tó ní ìfọ̀kànbalẹ̀ òun ni ètò ààbò ìlú tó ní ìfọ̀kànbalẹ̀ àwọn ọ̀nà àsùn agbọ̀fẹ́ agbọ̀fẹ́ márùn àbọ̀kò fẹ́ sí ibi tí ò bá ti o ò lè sọ pé gbàkan o ò lè sọ pé gbàkan ìjọba jí àdánwò tẹ bá bá ní lábàá sọ bá sùn ẹnu tí ò fẹ́ sùn kò tó owó apadà gba gbogbo tó bá wà lọ́wọ́ ẹ̀ ẹwà arákùnrin kan wọ́n ló lọ sí ládùúgbò wọn bí nígbà bẹ́ẹ̀ ó wá lu ṣọ́ọ̀bù ó já ṣọ́ọ̀bù owó yóò kì bọ́ wọlé nígbà tẹ́kù ní ṣọ́ọ̀bù bá débẹ̀ láàrú pọ̀ ẹtí òun kọjú àtẹ̀tí òun kọjú wọn máa ṣe bákan náà ẹtí òun tí tó bá dùn lára tó dà láàrú tó bá ń pè tó bá ń sọ fọmọ kò ní gbọ́ àdìgbẹ̀kọ́ ni ìgbà tó lọ sọ pàjọ́ pé bèbè àbìkì àmọ́ ó ní nàzàzàlà tàtà àti kéwòn àwìn ó ní ìlèjì tí ọjọ́ pé bèbè àbìkì àmọ́ ìlèjì tí àdánwò tó lágbára ni ó ní wàtárọ̀ náà ṣàtúgárọ̀ wàá máa rí àwọn èèyàn báyìí wọ́n máa wú sí bí ẹ tó ti kú sí yó wà bọ́ wù sí kúkà wọ́n wọ̀ wù sí yó wà láti ní àdáàbà mọ́ ìtẹ̀lí ìyá ọlọ́run ọba tó lè gbogbo wọn. bókun bá ń jà ẹ̀ẹ́dí èèyàn á ti rẹ̀ á ti jà mú kò ní lè ṣe kọ́kọ́ mọ́ eré mélòó ló fẹ́ sá tó lè sáré fẹ́ ní fún àwọn àti ọlọ́mọdé ayé wàhálà ìdúró rántẹ̀lẹ́ bàdàn yọ wọ́n ní ìjọba múni mú òògùn ẹ̀ ìjọba múni ṣe kíni olólógún wá ní eight eight forty seven àwọn ọ̀bọ kan wà ó máa ó lè ó máa kí ẹ lọ sókè kò tó la ẹ mọ́lẹ̀ tí ìbọn ò bá bá wọlé ṣùgbọ́n tó rí ẹgbẹ́ lọ sókè tó wá la ẹ mọ́lẹ̀ tó rẹ kó ní fọ́ àbí lẹ́kọ̀ọ́ ṣẹ́ tó ti fọ́ tó fẹ́ tẹ̀lé ló ti rú gbogbo ewu. àdẹ̀kù ìyọkọ́ mẹ́yẹn nígbà tó jà wọ́n pé bọ́ wá ọ́yìnbọn fún títí kò rọ wọ́n lè rọra múlá wọ́n lè yí ọrùn ẹ̀ lẹ́yìn owó àti òkú. ìbẹ̀rẹ̀ àdánwò lè ìbẹ̀rẹ̀ lè àlàáfíà tó náà bá kú wálẹ̀ pọ̀ láti gbàdúrà ẹni ṣẹlẹ̀ ọ̀gọ̀rọ̀ àwọn ọmọ tó sì jẹlẹ̀ lọ́gọ́rọ̀ gbà ẹ̀rí pé torí afẹ́ ti afẹ́ mú àwọn èèyàn ní àwọn èèyàn ní kọ́ tẹ̀lẹ̀ sí tó lọ́lọ́pàá ti wá ọdún ti má dùn pé ẹ ìjọba gbọ́dọ̀ fún ní five hundred million owó má bínú owó má bínú pé kí ni ìjọba làwọn owó ẹgbẹ́ ìṣòdì pọ̀ ní ẹ̀rẹ́pẹ́tẹ́ nínú ìlú èèyàn kò láǹfààní àti níbọ̀ àyàfi pẹ̀lú láìsẹ̀nsì n'isi nǹkan ìjọba òkú ń fáwọn ọ̀yọ́ láìsẹ̀nsì báyẹn gan wọ́n tó wọ́n bá bá ak forty lọ́wọ́ èèyàn ọ̀daràn criminal wọn wá bẹ́ẹ̀ ọkọ̀ wọn wá wá léèyàn àti ọ̀pọ̀lọpọ̀ kò ní ṣe bá ṣe ń ṣe ìlú máa jẹ́ sí ìlú dáa lẹ́nu ìgbàta bẹ̀rẹ̀ agitation fún Oòduà republic ọlọ́run má jẹ́ ààrẹ ilẹ̀ Nàìjíríà kọ́lọ́ má jẹ́ kọjá orílẹ̀ ìlú ẹ̀ tàbí gbọ̀ngàn àdánwò ló jẹ́ bẹ́ẹ̀ wọ́n ti kọ́kọ́ sọ fún wa kó Oòduà nation táwọn fẹ́ ṣe ìlú òṣà ẹ̀wọ̀n tó rọra tẹ̀lé lóṣèlú ńlá sí ìdúgbọ́n ọdún wo lẹ ti gbọ́ wíwú ẹ̀sìn ẹ̀lẹ́lẹ̀ yorùbá níbi táyé bá ti dé àwọn eléyìí wọ́n gba wájú mọ́ṣáláṣí kọjá bóyá òní mọ́ṣáláṣí wá ní ìtọ́kù wọn ó ní wọ́n gbàgbé àbí wọ́n àbí kankan ní o ó dá di wàhálà wọ́n padà pa ikú jẹ́ ọ̀dì wọn. wọ́n pa wàhálà tí o ti mọ mọ lẹ tó pa òkè gọ́ọ̀nà ń lọ gẹ́gẹ́ tó padà rí wọ́n pa ìlọ́gbọ́ àwọn ìwà àmọ́jára ti lẹ́yẹ tí o tó du àgbẹ̀sọ̀ bá wá wá ẹ̀wù ìlọ́jẹ lọ́jọ́ ta ní ìjẹta àdọ́jú làwọn oríṣiríṣi ẹ̀dú fẹ́ gbé ṣàtì ẹ̀dú fẹ́ wọ ṣàtì àwọn ọlọ́sùn oníkálukú òdùà àdírẹ̀ kọ́ àwọn òwújèdè oríṣiríṣi àbújá àwọn náà wá ń ṣàtúndá fìlì bí ilé ilé yìí ṣe ẹni lè yọba wà nínú òní crime against state tí ìlú bá jẹ́ country èèwọ̀ ní inú òfin gbogbo ìlú kí èèyàn ti clear another country Fellow rẹ̀ trending ó dàbí ẹ̀tọ́ ikú kò yàgò kò announce. kí ni wọ́n máa sọ pé yorùbá nation làwa wà ní wà ní kọ́ńtì crime ńlá ni nation làwa wà ní crime ńlá ni bá ti gba yín wọ́n kọ́ owó yín rọ torí pé ìjọba fi àlàáfíà gbogbo ilé àbáyọ náà bá gbogbo ẹ̀ pátápátá òun làwọn èèyàn wá ṣùgbọ́n tí wàá sí ìlera ẹni tó mú a apadà rí èèyàn ti pàtà pẹ̀lú ẹ̀. tí ìyọba fẹ́ ní agbára nínú ìwé kan lọ́pọ̀ èyí of power. nínú àwọn nǹkan tí àwọn alágbára bá tó yìí wípé tẹ bá fẹ́ dé èèyàn bí wọ́n ní nínú òwe yẹn wọ́n ní ìlú méjì kan wà ìlú méjì jara wọn lókun ìlú kẹta wá wà ẹnikẹ́ni tó bá ti lè rí sọ́pọ́ọ̀tì ìlú kẹta yẹn ní òlù méjèèjì òun lórí ló máa borí lábẹ́ ìsànsọ́ díà èèyàn kan wá lọ bá lu yẹn ní àkọ́kọ́ ó ní sọ́pọ́ọ̀tì ni tó rẹ̀ bọ́ rẹ̀ ni wá tọ̀kọ́ síbi ohun ọkọ rẹ̀ yọ ẹ̀yẹ́ ni mo ti gbọ́ nígbà tẹ́lẹ̀ kejì lọ́ba ó ní mo fẹ́ kó kú ní tọ̀kọ́ tá a bá ti borí àwọn ará mi kéèyàn wá sọ fún ọ̀pẹ́ lórí tẹ́lifí tá a jẹ́ àfihàn máa pè sí méjì ìwà àgbà kan èyí àgbà kan kódà sixty percent máa fún èyí àgbà kan nínú ọ̀rọ̀ méjèèjì yẹn sálẹ̀ nǹkó máa sọ́pọ̀ èèyàn kan wá fẹ́ sí àpàjọ hundred thousand tó lórí lákàntì yẹn wá yá mi ìfọ̀sálẹ̀ ti rajà ìjẹ̀dá padà ẹ̀yìn lè ti wá lọ sí yẹn jọ wá ọjà fẹ́ rà mo fẹ́ rà. one fifty ni màá ta tí bá ti ta one fifty fifty thousand ló lé lórí ẹ̀yẹ èdè àti àjọ pé màá pé twenty five thousand èdè náà ló twenty five thousand tàbí ní ẹ máa sọ bọ́ọ̀sì ẹni tó fẹ́ pín owó pẹ̀lú ẹ̀yẹ tó àwọn tó já lágbára ohun tó máa ń ṣe ìyẹn nísìnyí gba fi yọ̀kọ́ bá wa bá wa pé à ṣẹ́ bá ti gbòdú àdéjọ ìyàwó ní jẹ́ yín mọ́ ṣẹ́ bá ti àhà nílẹ̀ Yorùbá kò tó fídíò bá lẹ́nu nígbà tó wo fídíò kan ní àárọ̀ ipò àwọn tó wọn náà wá lọ gbogbo àwọn olóyìn àkọ́kọ́ yẹn mo wá wò pé sẹ́yìn náà ilé ìsọ̀rọ̀ Yorùbá lè tẹ̀ láwọn èèyàn tó jẹ́ wípé gbogbo tó ní kálukú bá ti ní agbára a máa ń lo àdéhìsì ara wa ni béèyàn kan bá gbé gún lọ́dọ̀ wá mísì ẹgbà táwọn ló fi tẹ̀lé kí lọ́ mísì ṣèwọ́n máa fi aráàlú àwọn èèyàn wọ́n máa fi pákó lọ́wọ́ wọn ẹni tó lọ lórí ọ̀kadà wá dọ̀kadà ìgbò ẹni tó lọ mọ́tò wá dá mọ́tò wọn dúró ẹ̀rù àbábà yìí tó tẹ̀ bá fún wọn ló wá ní kiri tèmílẹ̀ yorùbá yìí agbèrò wà ẹ̀ẹ̀mọ́ kájòrò gbogbo aráàlú yìí agbèrò yìí láwọn náà kí ti ara wa sáà láàánú ara wa àmọ́ pa wà pẹ̀láwọ̀ ẹ̀yìn bí ìgbọ́lá tí lè rí tara wa rò bá lẹ́yìn náà ní wípé pírọ́blẹ́mù nàìjíríà ọlọ́dún yóò yé wa kọ̀ọ̀dáró rẹ̀ ń dàn ó ògbógbó ilẹ̀jọ́ lé tó bá sọ pé kí ó kó wá nàìjíríà lẹ́yìn kọ́rọ́pọ̀ ni ní nàìjíríà tàbí kọ̀rọ̀ gbogbo àwọn ọ̀dọ́ tí wọ́n ní wọ́n ṣe ní ọ̀dọ́ wa nílẹ̀ yorùbá wá bí ṣé gbogbo wa náà pé ààbò ọtí wa ní pé kọ̀rọ̀pọ̀ ni àbí ẹ̀kọ́ gbogbo wa náà lámọ́ ó yé wa, tó ṣe ìyọ̀kọ́ wá ní pọ́blẹ́mù wa tíbi kan bá wà tí wọ́n bá fún wọn ní ọwọ́ pèlè hundred million tí wọ́n lo eighty million láti fi ṣe taráàlú tí wọ́n kó 20 million jẹ ibo ni wá wà àwọn fi twenty million ṣe taráàlú wọ́n kó eighty million jẹ ibo ló wà nídàgbàsókè jùlọ yé ibi tí wọ́n ti kó 20 million jẹ nìyí. àpèjúwe ẹ̀yìn yẹn lọ́dọ̀ níwájú tọ́ba jẹ́ ṣe kọ́ bára lọ́dọ̀ tàwa yorùbá a láti kó eighty million jẹ́ ní hundred million àwọn táwọn bá òfin million ká fún àwọn aráàlú ní eighty million àwa máa complain nígbà tí yorùbá ti kò tẹ́ tó máa mú so wá ìtawá ń wa tó bá jẹ́ kó ń pé ọjọ́ tí yóò bá tú wa bá di president kóun náà gbìyànjú kó ṣe dáadáa ìjọba gbọ́dọ̀ ṣe déédéé nínú àwọn nǹkan tá a ti máa ka lójúṣe ìjọba náà nínú yẹn ṣùgbọ́n àwọn àwọn tá a fà o ẹ jẹ́ ká kẹ́kọ̀ọ́ látara ẹ̀ ń ta nígbà tá a ẹ̀ṣáà ẹ̀ṣáà ẹ̀ṣáà àbí kèmó ọ̀rọ̀ kọ káàkiri nìyẹn nígbà tí wọ́n bá yẹ̀ sí ẹ̀ bá burú kó bá wa Imo ìmọ̀jújọ́ ìwà daylight robbery àwọn èèyàn wá rọ́ọ̀bù pọ̀ tó yẹ lọ́sọ̀ gbọ́ngàn lọ́sọ̀ gbọ́ngàn wọ́n rọ̀ wọ́n rọ̀ wúrọ̀ nílá gbogbo àwọn ọmọ tó fẹ́ mú mi kú mú dókítà káàkiri everybody ló gbóhùn gbogbo ẹ̀ ọkàn balẹ̀ kí ló dé kò sọ ọlọ́pàá mọ́ tó fẹ́ tẹ̀sí wọn tó wá pé wá ní ọgọ́rùn àwọn èèyàn náà ló padà rí gírẹ́ẹ̀dì lẹ́yìn torí ẹ̀ lòdì ìlú òkè kí ló máa já sí nìyẹn mọ́tò tó bá wọ̀ lọ rí iṣẹ́ lójoojúmọ́ ó wà níbi àgbì náà sún láti gbà yẹn lómi ti sọ́fà mọ́tò àti lọ́bi iṣẹ́ mi ìjọ̀gbọ̀n wàhálà òbí mọ rẹ àdọ́sì ọlọ́dúnmọ yìí millions of naira táwọn èèyàn lù látara páwọn èèyàn lè lọ bí iṣẹ́ oníkálukú àbá bẹ̀rù bóyí ẹ̀yìn ẹ̀wọ̀n ọmọ tó kú ní ọjọ́ ta lánàá yẹn gbogbo àwọn tí wọ́n ti protest ṣe ogun ẹ̀ ọmọ àbílẹ̀ pọ̀ ọmọ ìjọba èdè àdìsí àmọ́ ọlọ́run àti àwọn tó jẹ́ ìjọba àìmọ́ ni ìyọ̀lé ní paládọ̀ ẹ tó lò òjòdì láti ibi òní lọ pẹ̀lú bẹ̀rù pé àbọ̀ tó lè jẹ́ lẹ́wọ́ ìdí ọjọ́ kò gbọ́dọ̀ wá ju tó máa ju wàhálà sí wa lọ́wọ́ àwọn èèyàn lè mú bùbọ́ kò rẹ́rù gba ẹgbẹ́ ìwọ̀n gbogbo ilé ìta báyìí àwọn èèyàn fẹ́ jẹun ni àwọn tí wọ́n ti kó bá wa jù ní Libya oníkálukú náà fẹ́ jẹun ni oníkálukú fẹ́ kí àwọn èèyàn tó pọ̀ kọ́ wo fídíò táwọn bá pòòsì BBC Yorùbá àwọn ọ̀rọ̀ bẹ̀rẹ̀ sí ṣépè fún ọmọ ní bí ọ̀sán yìí kí ló tẹ̀lẹ̀ ní Philippines ní plane kan ti já àwọn ọmọ ogun ló wà lóyún ọlọ́ba tó di Nàìjíríà lónìí lọ́pẹ̀ wò ẹ̀ náìjí tù náìjí tù làwọn ọmọ ogun tó wà bẹ́ẹ̀ plane yẹn wá já wọ́n ṣòwò lé tó já sí èso gbogbo ẹ̀ ló yìí Yorùbá BBC wá kọ wípé léèlì àwọn agbóbẹ̀rẹ̀ àwọn sójà já èèyàn náírà tù ú. bẹ́ẹ̀ náà ṣe rí ah! kò tó wá sí lọ́pọ̀ ní pé sùhánù ọmọ ìrúbà mi pé àwọn ìyá máa sọ fọ́nà olóró ìjọba báyìí ìyẹn ìjọba nàìjíríà. ọlọ́dẹ máa fẹ́ lòdì ẹ̀gbọ́n náà tó kú ẹtí wọ́pọ́ ṣé o pè kán rí lọ nígbà tí mo wá kakọ́ bẹ́ẹ̀ ló fi jẹ́ pé nígbà mi tí ìyọ̀wá bẹ́ẹ̀ kẹ́kọ̀ọ́ ní òòyìn tó bá ti rí báyìí tètè lọ ka kọ́mẹ́ǹtì kọ́mẹ́ǹtì máa ń mú enlightenment wá ó lè máa jẹ́ pé èèyàn mọ bí táwọn èèyàn ń ronú lọ tó èèyàn bá ronú straight wá tó ọ̀bá ronú straight wá mọ bí wàhálà ló ṣẹlẹ̀ bí mo ti wá kàwé jáde tó ọ̀yọ́ bú BBC Yorùbá yẹn pé àwọn tó kí àdúrà wọn ní láti lọ kọ́ṣọ̀nà pẹ̀lú táìsì tó máa ń fún fídíò torí pé wọ́n fẹ́ gé èdè bíu táwọn èèyàn lè wò ó ó wá ní especially ní situation ta wà lọ́wọ́lọ́wọ́ country mélòó mélòó tó jẹ́ pé ló máa rí àdẹ̀bà gbé káàkiri wọ́n wà láwọn ninety sójà lórí lọ́wọ́ sójà ìwà wà wà wà tó dé. yẹn ti tó léèwé tó yàtọ̀ ní alẹ́sà mi lọ kọ́nà bá wa ṣàlù gbogbo àwọn tó kó sínú àwọn tó gbó nígbà tó lọ lórí wọn kọ́nà bá wọn lórí wọn kó kẹ́ wọn tó kọ́nà bá lọ lọ́dọ̀ kọ́nà ń bíbá wa rọ gbogbo wọn pátápátá kó wa tu àwọn ẹni wọn lórí. nígbà tí kẹlẹ ìkẹlẹ tí ó débi nígbà yẹn mo lè yọ ìfọ̀ tó pè mí tó ní ẹjẹ́ àwọn bá wa dúpẹ́ fọ́nà wọn pé kí mo gbọ́ nípa plé tó já mo ní bẹ́ẹ̀ wọ́n ní kí mo máa búrò àwọn báyìí báyìí báyìí mo rí bẹ́ẹ̀ ni wọ́n ní ó yẹ kó wà ní plé ni kádàrà ni ò jẹ́ kó wà ní kódà àwọn òbẹ́ tó kò sí ìlú rẹ̀ òun ti kúrò lábújá bàìróòlù ó dúró ní ìwọ̀n kájúlọ owó plé yìí báyìí pé ọ̀sẹ̀ láti ló ti gbà wára pé àwọn ti jọ wò irú ẹni yẹn èmi ò ẹ́bà fẹ́fẹ́ ìdí mi lọ́ọ́ báyẹn wà bẹ́ẹ̀ tó bá bá lọ kí la fẹ́ ṣe gbọ̀mọ́ kí la fẹ́ ṣe àwọn tó ń ṣe ọlọ́pàá tó ń ṣe sójà tó ń ṣe bá tó ń ṣe àwọn torí tiwa ni tí o bá ní gbogbo nǹkan yà lè ní kọ̀kọ̀balẹ̀ abẹ́lé bíi bẹ́ẹ̀ sáfẹ́ ta ẹ̀ẹ́dẹ́gbòkú tàbí ìlú lẹ́yìn ọba yóò ṣe ara jà.

ilé ya bá pọ̀ ọ̀rọ̀ wọn máa bẹ̀rọ lu léni èyí tí ò dẹ̀ mú ẹ̀rọ ti pọ̀ káàkiri ẹ tó ti mẹ́wàá ó fẹ́ ta mẹ́sàn-án bẹ́ẹ̀ tó yí sí ni ọmọ ìra àti kírìèjì tó bẹ̀ fúnra wa ẹ̀wà táwọn àbísà ti covid nineteen bọ́ wá kárí nine hundred naira ibi ọ̀dà ó di two thousand ẹ̀ lóò three thousand lórí ó dẹ̀ náwó ìwọ kọ́ ló lọ́ra lásà ìlú ó ti di three thousand kí ló á sí àlàáfíà wà gbogbo ẹ tó fẹ́ wá bí ẹ̀rú bà gbogbo ẹ tó fẹ́ látọ̀ wá sí yorùbá nation ẹsẹ tẹgbẹ́ wá wo ọ̀gbọ̀n àwọn nǹkan yìí èyí nípa àwọn tí wọ́n fẹ́ dà lúdú náà lọ jẹ́ gbogbo orúkọ yìí àwọn èèyàn lò fún boko haram wọn náà ló tún ti padà lọ náà ló padà àwọn èèyàn já wo pé business kọlọ́kọ́ dúró sí wa gbogbo àwọn wàhálà tó ń jẹlẹ̀ yíyọ̀ náà kí ni ọ̀nà àbáyọ fún wa ta lè fi dẹ́kun ẹ̀ ìsìláàmù tí àlàyé oríṣiríṣi tàbá lè tẹ̀lé àkọ́kọ́ nínú ìgbàgbọ́ mùsùlùmí ni wípé yàrá ọ̀nà ojú bàtọ́ àti wùláàdì òwúrì mi àkọ́kọ́ gbàgbọ́ àwa mùsùlùmí fáwọn tí wọ́n bá jẹ́ olórí a ní láti máa gbọ́rọ̀ ìrọ̀ lẹ́nu. máa làbíyá amóhùnmí máa fìyà nígbà tó ọba ti fa wá láti pé ká dẹ́ṣẹ̀ a gbọ́dọ̀ máa gbọ́rọ̀ ìrọ̀ lẹ́nu. ẹwẹ́ ìlà gbogbo ọ̀pààyàn pààyàn tó ṣẹlẹ̀ kò bá bá ṣẹlẹ̀ o nígbà tí ìjọba sọ wípé àwọn ti clear state of emergency kọfí kí ni ìtumọ̀ kọfí wọlé lẹ́gbẹ́lẹ́ àbílẹ̀ kọ́ títí ilé àtàgbò mẹ́rin àwọn ọ̀rọ̀ wa yarí pé àwọn òmìnira ọ̀lẹ kò sínú ẹ̀wọ̀ ní tẹ̀lé fi hàn tó bá ti jù bẹ́ẹ̀ ìkọ̀kọ̀ ìjọba rí àwọn ọ̀rọ̀ ti sùn police station tí àwọn ọlọ́pàá tó ń pariwo lẹ́jẹ̀ lọ́wọ́ lórí oníkálukú wa lẹ́yìn tọ́mọ wa bá fẹ́ lọ jóyè ọlọ́pàá ti já máa gbà àwọn tó ń yé kọ́lọ̀ bàbá wa dáàbò torí ní kálukú náà máa bẹ̀rù pé ẹ́ wọ́n lọ fọ́ wọn lọ sábíta tẹ́lẹ̀ lórí kálukú kò sí ẹbí kọ̀ọ̀kan ló fẹ́ kọ́mọ òun náà káwọn náà ní tó jà lọ ẹbí léèyàn kan bá ara sí wọn bá a ah, bàbá yẹn tó jà lọ́wọ́ ẹ àbí ìrísà kékeré yẹn bọ̀dé ní kọ́ kò tẹ ẹni tó bẹ̀ lórí pé kí ni oníkálukú òfẹ́ kọ́mọ ẹ lọ sí sábíta tó ń gbà tíjọba pàṣẹ pé ẹ máa lọ ní káàkì wá lọ lẹ́jọ́ yẹn kó wá lọ́jọ́ mi kẹ̀sí wá lẹ́fẹ́ padà lọ tòun yìí gbà pé ọ̀nà ẹ lè fi ọ̀nà àbáyọ nìyẹn kẹ wá padà lọ ìjọba ò bá wù kó wú yẹ ṣùgbọ́n gbà tá a gbọ́rọ̀ nínú tó fa wàhálà nìyẹn wàhálà máa ń kúrò kàlẹ́ ìlè nínú títíláàbù sọ fún wa a gbọ́dọ̀ jẹ́ bẹ́ẹ̀ ká sọ fún afẹ́ afẹ́ bẹ́ẹ̀ làbí gọ́ọ̀mẹ̀tì afẹ́dikú lórí ìjọba afẹ́rìgbò lórí ìjọba kódà tó ti mọ́ gbogbo tẹ̀sí ẹ̀sìn wa ò tún gbà láyé ṣùgbọ́n lára democracy àwọn àgbègbè àgbà pé democracy jẹ́ solution fún ìṣòro ayé ẹ̀sìn ọlọ́run lágbà ọlọ́run nìkan ló lè fún wa solution ó sì fi ní bó ti ní ká ṣe ṣùgbọ́n ìlú tà ń pé ó ní ti fẹ́ bá ti lò nínú tàbẹ́ bí bá lò àwọn nǹkan wà gbogbo tá a bá fi bá olórí òkùnkùn nílò àwọn tó bá wà bẹ́ẹ̀ náà gbọ́dọ̀ fi bá wọn lò àwọn tí wọ́n bá ti jẹ́ olórí a ní láti máa fi sùúrù ṣe bá wọn lò ọlọ́run ní ajá lè ní náà mọ́nà fi ń mọ́ àtúrò kan kú láwà ó lè láwọn ilé ìṣòro ẹ̀yin onígbà tó lòdò ẹ máa tẹ̀ lọ́nà ẹ máa tẹ̀ lójijì àti àwọn tí wọ́n bá jẹ́ olórí fún فإن تنازعتم في شيء فردوه إلى الله وإلى الرسول إلى الله والرسول إن كنتم تؤمنون بالله واليوم الآخر tó bá jẹ́ pé òótọ́ lè bá gbọ́dọ̀ ń gbà tọjọ́ pé ìyá rẹ̀ ìyá rẹ̀ tí fàǹfà tó bá ti ń ṣẹlẹ̀ láàrin ẹ̀yìn àtàwọn aṣáájú yìí ẹ dá padà lọ sọ́dọ̀ ọlọ́run ẹ wo pé kí lọ́lọ́run wí kí lànà wí wí ẹ bá lò ìfẹ́ lọ́rùn. èlé ìjẹ́ tó fi ọlọ́run bá lè fi ọlá fẹ́ fún wa o. man atọ́ pàpọ̀ ní atọ́ àlọ́ àlọ́bí Muhammad bá ní ọjọ́ láti ẹnikẹ́ni tó bá gbọ́rọ̀ sí lẹ́nu ó ti gbọ́rọ̀ lẹ́nu wà pàpọ̀ ní ẹnikẹ́ni tó bá ti fi apá àbí ó ti fi apá wà ẹnikẹ́ni tó bá gbọ́rọ̀ sí olórí lẹ́nu fàkọ́lẹ̀ wà ní tó ó ní fàkọ́lẹ̀ àtọ́ ara ní irú ẹni lẹ́ gbọ́rọ̀ sí ìjà lọ́sí lẹ́nu ó wá sọ wípé wà lọ yá àmìíràn ẹnikẹ́ni tó bá bá yapa àmìírù yapa gọ́ọ̀nà yapa tíyàmà tó dá gọ́ọ̀mẹ̀ntì tó yapa ọba aládùúgbò ẹ̀ irú ẹni àlọ́bí ní màkọ́lẹ̀ àkọ́ ní olùyapa àbí ẹjọ́ bá ti yapa lọ́bí olùyapọ̀ lọ́wọ́ àlọ́bí tó kó wípé nínú ẹ̀wọ̀n ẹ máa gbọ́rọ̀ sáwọn olóyún lẹ́nu wà á fi ẹ̀wọ̀n ẹ tẹ́tí ẹ bá gbọ́ ti bá tẹ̀lé wọn wà èyí tó ń bí àbẹ́wò màálù àbájí kódà bí bá jẹ́ pé ẹrú láti dáríra àdọ́bìdì ẹgbọ́rọ̀ sí lẹ́nu eléyìí jẹ́ tí ọlọ́ọ̀bá sọ fún wa. àdọ́bì sọ fún pé máa tọrọ wà ní kó ti máa tẹ̀lé lè àbíyèsí tẹ̀ bá jẹ́ àbíyèsí òdodo lórí wà wọ́n kódà tí wọ́n lu lẹ́yìn báyìí wà ó kódà káwọn tó tó lórí tí wọ́n bá jẹ owó ẹ̀ ní ọ̀nà tí òjò ẹ nínú fásmáà máa gbọ́rọ̀ wà á fẹ́ kó ti máa tẹ̀lé wọn. ṣé yorùbá sọ pé tó bá ti nínú ó lè dún nínú gbogbo ilé sọ fún wa pé wọn mùsùlùmí má sọ fún wẹ́gbó lórí jà ó tù ẹ lọ o màkàrí àmì àmì ìrìlì ṣe àdọ́bí kìlọ̀ fún wa ó ní tí o bá rí nǹkankan láti ọ̀dọ̀ ẹ tó jẹ́ àbí irun fún ẹ ẹ tó jẹ́ olórí ẹ tó wá kórè rẹ fàdíyẹ síra àlẹ́ yìí irú ẹni bẹ́ẹ̀ ṣe sùúrù pẹ̀lú lórí fàyílọ́ lẹ́ta áhàbìnà náà kọ́rọ̀ jàmìnà tó tọ́ọ̀rù kílọ̀ ìlà máa ta mẹ́ta ká já ilé ìyà irú ẹni bẹ́ẹ̀ ikú aláìmọ̀kan ló kú ló gbà wá bí tó fẹsẹ̀ rí eléyìí jẹ́ tí àlọ́bìnrin kọ́ wa gẹ́gẹ́ bí mùsùlùmí láti fi sí àwọn tí bá gbé aláṣẹ bá wọn fún wọn. nínú ọ̀rọ̀ àdúgbò Muhammad sallallahu alaihi wasallam. ó ní ìnáwó yusa àmàmà àlékún òmàrà ìgbà míì wọ́n á máa yọ àwọn olórí lé lórí ó túbọ̀ sí pé gbà míì ó lè má jẹ́ lẹ́sọ̀ tẹ́lẹ̀ ló ẹ̀ẹ́bọ̀ pé á àmúta ọdún ìgbè mi àbí ẹ̀ẹ́kì fẹ́ nínú wọn èsì máa kó ní àkọ́ nínú dọ́jẹ́ famankáríhà fàkọ̀rìbáńà ó tọ́ ń ṣe yẹn tí ó bá ti jẹ́ ṣe banújẹ́ ní ó tọ́ lè ṣe yóò dá o tẹ́ bá láǹfààní fàkọ̀rì láti lágbára láti kọ́ tẹ bá wà nípò ẹ̀ ẹ̀jìlá wà láti mọ̀mọ́dìyà wà káàmà ànọ́bìsọ̀rọ̀ lọ́wọ́ àìwàsọ́là ó lé ní ẹ̀tọ́ bá fẹ́ wọ́n ní alámọ̀kọ́ sílòwò àwọn tó ábà bèèrè pé ìdánọ́bì à táwọn olórí bá ti wá ń ṣe báyìí tó jẹ́ pé ó tán ṣe àláìsí ẹ̀ aláhùn àtúbà àbí ó tán ṣe àbí bẹ́ẹ̀ àtàgbò ẹ̀ àrínọ́lò ọ̀nà òjá ó jẹ́ wọ́n dọ́là lọ sókè gbogbo ẹ̀ káàkiri káàkiri wọ́n ní alálòkọ nínú hol ànọ́bì àjẹ́ ká má bá wọn jáde kọ́ ọ̀nà náà ànọ́bì ní náà ẹ má bá wọn jà máa tọ́lá o àwọn olórí mùsùlùmí nìyẹn máa tọ́lá o nígbà bá dé kírun olórí wa nàìjíríà kírun àbí òkírun ìjọba ó kírun àbí òkírun ẹ̀dá òkú náà ó ń kírun ìtò ọ̀síwájú ọjọ́ bí alọ́júmọ́ wọ́n á sí ẹ̀ nínú ìlọ́júmọ́ ìlú rọmọdọ́n wọ́n á sí ẹ̀ níta òkiri. náà èèyàn kan bèrè sí pé ní ọ̀la ìlú pé àwọn olórí tó wá jẹ́ wípé wọ́n ṣe nǹkan tí ò dá ń ọ̀hún. Ee ní olórí tó bá ti ṣe tí ò dá. Àdóbi sọ mọ̀mọ́ ìyọ̀sọ́lá ní tọ́ àṣà ilá ìmàlú. Àdí máa tẹ̀lé olórí àyàfi lórí dáadáa. Tọ́ba kọ wá láti aburú àdìsí. Kó lórí tí wọ́n bá pa wá láti aburú tó ta pẹ̀lú wa ní ṣe ní ti bá bẹ̀rẹ̀ olórí wa sọ pé gbogbo yín gbogbo ẹ tó bá jẹ́ lẹ́tí àdúgbò ọkùnrin àtọkùnrin tó fẹ́ra wọn ọjọ́ tó bá fẹ́ ṣe wẹ́bì wọn ẹ gbọ́dọ̀ lọ́bẹ̀ ẹ̀yí láti ṣàdúrà fún wọn mọ́ṣáláṣí ìwọ mọ́ọ̀mù tó bá ti gbérú ẹwà sí mọ́ṣáláṣí ẹ tọkùnrin àtọkùnrin náà fẹ́ fẹ́ra wọn ìwọ náà gbọ́dọ̀ ṣe ní káì fún wọn à fàdáàtò ṣe ẹ̀wọ́n náà ẹ̀ gbọ́dọ̀ tẹ̀lé wọn tó di kọ́nà ọba kó ṣe àlò wa kó bá wa tún àwọn olórí ṣe a ti ń bọ̀ ní kojú ṣe àwọn olórí gbogbo wàhálà tó ń ṣẹlẹ̀ nínú tó fà á jù ní àìló olórí tó yọrọ olórí tó kájú ẹ̀ ṣùgbọ́n àwọn ọmọ lẹ́yìn àwa náà ní ká fi dá sí tàbá wa fẹ́ kí ìlú ga ẹni tó ní láti kọ́kọ́ ṣàkóso lọ́wọ́ lẹ́yìn torí táwa bá ti ṣàtúnṣe kò nira gbọ́dọ̀ láti bá wa tú àwọn ṣe torí wípé wọ́n fi jù wa wọ́n fi jù wa àwọn olórí tó fi jù wa nàìjíríà lọ́dọ̀ fún wa àwa náà ti ya kọ́tọ̀ wa gbọ́dọ̀ sọ́dọ̀ lẹ́nu táwa bá ti wá padà lọ́dọ̀ lọ́wọ́ táwa ń ṣe tọ́lọ̀ ọba ní ká ṣe kò sí lè gbà. àdókìlẹ̀ fìyàwó kò fìyàwó àyìnbẹ́lẹ̀ kò.

love is reciprocal ẹni tó bá ní ìfẹ́ tó ń fìfẹ́ hàn sí ó fẹ́ ó lọ padà máa nífẹ̀ẹ́ kábíyèsí àwọn olórí sí wọn bá wọn sọ̀rọ̀ kó tó ọ̀rọ̀ tábà kúrò nípa wọn náà fẹ́ àwọn ará àdúgbò ìlò dáadáa dẹ̀ ní wọn ṣùgbọ́n tó jẹ́ yẹ pé jẹ́ fún wọn pásítọ̀ ìdẹ́kò pásítọ̀ adébóyè téèyàn kọ́ wá bọ́ sórí social media ló tún wá fún bàbá yẹn tó ní àwọn náà bá ti sọ bọ́ọ̀sì àwọn gbogbo ọmọ ọlọ́dẹ ọmọ akú nìyẹn nígbà náà kọ́ wá lọ bíbí ìtàn bàbá yẹn náà àgbàlagbà yorùbá kí ni bàbá yìí sọ kí ni bàbá yìí sọ ó wá sọ fẹ́ mi yẹn pé òun kó wá pè fídíò yẹn fún ó túmọ̀ sí pé fídíò yẹn ti ń ṣépè fún bàbá yìí lẹ́yìn nínú ẹ̀ ń bàjẹ́ lọ́wọ́ tẹnu fi dá kúbà ló jẹ́ ó gbọ́dọ̀ di ẹ̀ lóun lọ́ọ̀rọ̀ yìí lẹ́yìn ìgbà táwọn bílíọ̀nù tó fi kú yìí irú ìlú wo la fẹ́ gbé kalẹ̀ yẹn ìlú tí ò ní foundation yìí ọlọ́ba ti ṣàdánwò fún wa ọlọ́ba ti ṣàdánwò fún wa pàápàá jùlọ àwa ta jẹ́ lẹ́sìn ohun tó ju wa máa rí òbíwọ́n tó ti sọ fún wa àwọn òjà bẹ́ẹ̀ jẹ́ káwọn yọ ìṣe láti jọ yìí àwọn òògùn òògùn tí ò ta àwọn bàbá wa lọ́wọ́ àwọn colonial master àbí tí òògùn yẹn làwọn bàbá wa lọ́wọ́ àwọn colonial master nígbà tó ń pè lọ ìbọn kẹ́mù ìbọn ṣákàbùlà làwọn bàbá wa ní wọ́n lẹ̀ kó wọlé nígbà wa gbogbo wa ti dábẹ́ sí bàbá yẹn nígbà yẹn gbàgbé torí àwọn yẹn kò kò sí tuntun kò sí initiative kò sí eh, innovation lé lórí gbogbo àwọn òkú yẹn ti ẹlòmíì gan ìlú ẹ̀sìn jẹrà ìbò ti tẹ lọ́wọ́ òkú jáde lórí kálukú wájú ìfúnpa lọ sí ilé náà tẹ̀lé àdá ìbọn kìdí ó ìfúrúkú lójoojúmọ́ ni nígbà yẹn tí wọ́n wá colonize wọ́n ṣe ṣe kó má ti ẹ̀kẹ́ forty seven bó bá dẹ̀ wà kò lè sáàdì bíi tèmi ẹ́ ẹ̀kẹ́ forty seven ló jẹ́ pẹ́ tó wọ́n múlẹ̀ túùbù bó bá bá mọ̀ pé kọ́ bá o bí kó má gbé irú kọ́ ó lè má wọlé àwọn búlẹ́tìnì kan tó wá wà lẹ́bù bí wọ́n bá tún bí àwọn lẹ́bù kan ìwọ náà tún bí láti ọ̀pẹ́rẹ́ tó bá kó àdúrà láwọn tó dáná olórí láwọn náà àwọn tó dánú olórí yìí làwọn tẹ́ ìjà tó àpò táwọn náà ìjà tó àpò yìí táwọn ìjà tó àpò àwọn olórí wa àbẹ fẹ́rù tí wọ́n wù yẹn wúwo ni wọ́n ní ìjà tó àwọn agbọ́dọ̀ máa ṣàdúrà fún wọn kọ́lọ̀ ń fún wọn ṣe tí wọ́n bá pè wọ́n náà síbẹ̀ ń tó súnmọ́ ni pé kó wọ́ọ̀sì bí táwọn ṣe yìí lọ. yusọlúnà ẹlẹ́gùn wa sọlúnà ẹlẹ́gùn ẹ máa ṣàdúrà fún àwọn náà máa ṣàdúrà fún yìí ẹ tó jẹ́ gọ́

àwọn tó wá burú jùlọ àwọn olórí atẹ́bílá tó mùsùlùmù àwọn tẹ́ kó ìra wọ́n tó mùsùlùmù kò àwọn náà kó ìra yìí àwọn ọmọ nàìjíríà lálórí bá wílí wọ́n tẹ́ làánúnàwò ẹ máa ń jẹ́ pé fún wọn wọ́n òun tó kú díẹ̀ káàtó òun náà fàájúwà ṣùgbọ́n ọmọ nàìjíríà yáyí aláwọ̀ ìwò ọjà èpè lábú jẹ́ òun lọ bá ọmọ tó parí ó bẹ̀rẹ̀ wá ní ọwá túdà òjúlẹ̀ èpè èpè èpè ní o ẹwọ̀n tó fẹ́ dá yorùbá ní sọ́lẹ̀ ẹlòmí àlọ gbé àdó báyìí àwa máa ìpè ńláńlá níbi tó bá tún fẹ́ bàjẹ́ ní gbogbo ẹbí bá ti sọ̀pọ̀ọ̀tì àwọn báyìí báyìí ni kó rí fún wọn orí wọn kó dàrú orí wọn kó burú orí wọn kó ṣe ṣe nípa kọ́kọ́ tí wọ́n bá tiẹ̀ fẹ́ pẹ̀lú rẹ́sírándọ̀m lọ́ máa ń ṣe tó bá ti dọ́nà àlàáfíà nígbà tó fẹ́ tẹ̀lé tọ̀ ẹ̀yin wo lẹ fẹ́ ká pé ẹ̀yin wo lẹ fẹ́ ká pé tọ́ba wá sọ pé kọ́ dìbò léèrè tí ò bá ti dé òun bẹ̀ àwọn tó máa ní kọ́ máa pè ló máa pọ̀ lójú tí wọ́n bá ti wá fẹ́ wo fáwọn owó lọ́dí kan pé àtàwọn owó lọ́dọ́ kan máa pé kò fi ṣe tọ́ máa jẹ ẹ̀rì lọ́ máa pè sí o torí tọ́ bá pè tọ́ máa jẹ ẹ̀rì sí ọ̀rọ̀ wàhálà lẹ máa fà fún bẹ́ẹ̀ gbogbo àwọn tó ń sọ pé ẹ̀pẹ̀ ẹ̀wọ̀ kálíbà wọn university professors mélòó ló wà bẹ́ẹ̀ gọ́ọ̀nà mélòó ló wà bẹ́ẹ̀ medical doctors mélòó ló wà bẹ́ẹ̀ àwọn èèyàn tí nǹkan dùn fún mélòó ló wà bẹ́ẹ̀

tí wọ́n ti máa torí síríṣi ẹ́ wọ́n ti máa torí síríṣi ẹlọ́jà ẹlọ́dàárú ẹlọ́bàájẹ́ ẹlọ́sẹ́kí nìkan nígbà tó jẹ́ pọ́mọ̀ pé bó ṣẹlẹ̀ lọ bó ṣẹlẹ̀ bọ̀ kò ní kan àwọn ṣùgbọ́n wa ta wà bí ẹ̀jẹ̀ kó rí wá pé o ọlọ́ọ̀bá fi fi pa wá nígbà tí ẹ́tà ti ń lọ lọ́wọ́ àti ìlú ọ̀tẹ̀ kan délẹ̀ kò sí oúnjẹ mọ́ lẹ́bí wíẹ̀ o kò sí oúnjẹ mọ́ ẹfẹ́ ra àwọn nǹkan kéékèèké gan lásán ẹfẹ́ ra ní ẹfẹ́ rewédú kò sí lọ́jà mọ́ o ẹ ká ronú o bí wàhálà tó bá dá wàhálà lẹ́ẹ̀kọ́ lẹ́sìn èdè kọ́kọ́ jẹ́ nǹkan alákọ̀ọ́kọ́ jẹ́ ìjẹun yóò gbogbo ẹ̀ tó bá lé lójú lọ́ bèrè ló mọ tó ń sọ o àwọn olórí tí ò da àtọmọlẹ́yìn tí ò da làwọn tí wọ́n máa ń ṣépè fúnra wọn àdúrà àwọn sọ̀hábà tí wọ́n gbọ́n nínú tí wọ́n gbọ́n níta wọ́n nílé òjíṣẹ́ ọlọ́run afálà lọ́nà bí lóhun bí sẹ́yìn ìrí ànọ́bì tí a lè yọ dà sí wọ́n ní tí a lè lọ yọ bàtẹ́ sí wọ́n ní fàkọ́ọ̀lá náà ànọ́bì ni ẹ má ṣe bẹ́ o ẹ ṣe sùúrù pẹ̀lú wọn ẹ gbọ́rọ̀ sí wọn lẹ́nu so gbogbo àwa tí à ń wò pé àfẹ́ Buhari must go kíní kan must go tí Buhari bá lọ tán ẹ má jẹ́ àgbàgbé ẹlòmíì ló ń bọ̀ o ẹni tó dẹ̀ bọ̀ ìlú náà ò ní wá láti sọ́mọ̀ kò ní wá láti sọ́mọ̀ nínú wa náà ni o ìwà kan náà táwọn owó yìí náà sì ló wà lára gbogbo wa kọ́nà ọba kó ṣàánú wa kọ́nà fún wa ṣe kò ń bẹ dáadáa kọ́lọ̀ kó dúró sí wa àwọn adájọ́ wọn lẹ́yìn ẹ jẹ́ ká ṣe sùúrù ẹ òdúrà nation ẹ má jẹ́ abá wọn dá sí gbogbo àwọn tó ń pèpè fún àwọn understand ẹlòmíì wò pé ìlú le ìlú le ni ṣùgbọ́n jẹ́ ìlú tó le oúnjẹ tó wọ́n àwa là ń fọwọ́ ara wa fà ara ìdíbì kan ní ibi olùkọ́ lẹ́yìn wọ́n tà fún wa twenty eight thousand naira per bag àwa padà lọ sílẹ̀ jẹta wọ́n ní twenty seven thousand gbọ́dọ̀ ọmọ ẹ tó wà tà tí mo bá ní ọmọ iná ta dáadáa o wọ́n wá mú mi lọ béèrè ọ̀kan ní alẹ́ ìjẹta òun wá lóun tà ní twenty two thousand fifty naira five hundred mo wá bí wọ́n lé lọ́yà ọ̀rọ̀ nígbà tí wọ́n tè pé báwo ni tóun náà wà ó kéde ìgbà yẹn wọ́n ní kò sí ogún ṣe pé àbí wà òkè wọ́n ló wà òkè pé kò sí ni ẹ̀wò ti pẹ́ ibi kan náà lọ́jí lọ kó èèyàn kan ta tiẹ̀ twenty eight èèyàn kan ta tiẹ̀ twenty five thousand five hundred different èlò five thousand five nineteen five lẹ́yìn rà á àwa Yorùbá. ee ilẹ̀ haúsá ráìsì kíìpù mẹ́gbẹ́ òde òṣèré kíìpù àtàtà haúsá ń tàbí ó kíìpù àbí ò kíìpù ayé kíìpù ó kíìpù làwọn wà ayé kí ni kíìpù ọba kíìpù làwọn wà tọ́wọ́ bá fẹ́ tajà wá owó làwọn ti máa rí púpọ̀ tà tọ́wọ́ tẹ máa rí díẹ̀ díẹ̀ díẹ̀ lórí ẹ̀ ṣùgbọ́n wá bí ó fẹ́ rí púpọ̀ àwa fara di àwọn èèyàn ilẹ̀ tó wọn ẹ̀yìn lẹ́ bàbá alápẹ́ ti ní kan fọ́ ríra òní tó ka ó ṣàti jẹ ráì yìí táwa tún pè ló kára lè jẹyẹ ọba tún ní lọ́dọ̀ tí wọn ẹ̀rí ráìsì ní àdúdú kọ̀ọ̀kan báyìí nínú àwọn ráìsì náà ló jẹ́ kò sí tó fi ṣe èèyàn àwọn máa sí etí oko náà máa ká á rọra nígbà tó ló sí bọ́dà tí lórúkọ ẹ̀ bẹ̀yẹ tó ń lé àwọn customs kò lẹ̀ ìdí rògbò tèmi láti gbà lọ́sà ń kó ráìsì àwọn èèyàn kó gbẹ̀ wọ́n ṣe fẹ́ ṣe wá rí pàṣẹ ṣe fáìsì tàkà rẹ̀ wálẹ̀ kò wálẹ̀ kí ló fà àwa náà ohun táwọn aráàlú bàjẹ́ bẹ́ẹ̀ ó sì táwọn ìjọba ṣe lọ bó tẹ̀lé fáwọn ìjọba náà ní tiwọn lọ́wọ́ nínú tí gbogbo wa tó gbọ́dọ̀ kọ́ ní ẹ̀kọ́ gbogbo àwọn tí wọ́n bá dé olórí wọ́n gbọ́dọ̀ mọ̀ pé ojúṣe ńlá wà ní ọrùn àwọn ojúṣe ńlá wà lọ́rùn àwọn nínú àwọn ojúṣe tí wọ́n ní òun náà ní wípé tí wọ́n gbìyànjú láti máa fi dáadáa òfin ọlọ́run ọba báwo èèyàn lò òfin ọlọ́run tí wọ́n máa fi báwọn ọ̀dọ́ lòlù kí ìjẹ̀kú lè bá gbogbo aráàlú bákan náà àdáhàwájú ilà nọ́sìrì hap gbogbo tó bá jẹ́ òdodo àwọn ìjọba gbọ́dọ̀ bá fi kọ́ àwọn èèyàn kí wọ́n jẹ́ káwọn lọ́mọ tó dáa yàtọ̀ sí tí ó dáa kí wọ́n sì máa rọ àwọn èèyàn lọ́wọ́ lé lórí nínú táwọn ìjọba gbọ́dọ̀ lè ṣe tàwíìr àwa ìdìdà wàsọ̀rí àlùmọ́sílà ilé ìhà o tó bá máa jẹ́ páwọn èèyàn ní bùkátà sí inú òlú báwọn èèyàn ti máa rí ní ọ̀nà ìrọ̀rùn kíjọba lọ gbìyànjú láti máa ṣe wàsátù ó lè sọ ní ilé àlẹ́fẹ́ gbogbo ọ̀nà táwọn èèyàn bá fi ń jalè ní òlú kíjọba gbìyànjú láti rí fáwọn mójútó tí wọ́n á dẹ́kun ẹ̀ kí ìdáàbòbò bá wà fún owó àwọn èèyàn àti dúkìá wọn bákan náà ìkọ́ ọmọ tó láàdì káwọn ìjọba máa ṣe déédéé ẹ tó pààyàn òun náà fẹ́ pa ẹ tó tí owó àwọn èèyàn ẹ gba owó ikú fáwọn tó ní tó bá jẹ́ tó ń pè kó lórí ọlọ́run ní kẹ́ ọwọ́ ẹ̀ ẹ bá jalè lásán tó bá wá jẹ́ pẹ́ tó jẹ́ wípé díẹ̀ òun pè kan gẹ́gẹ́ bí ìbọn tó fi ń pààyàn tẹ́bá bóun náà adigunjalè ikúlè rí ẹjẹ́ ọ gbogbo àwọn nǹkan táwọn ọ̀yọ́ ń dé lúùlù ìmúkúmu àmúkó ẹwọ ọmọ tíbi ma tó pa máàlù tó pàjọwò tèmi gbogbo wọn ti ìmúkúmu náà ni oríṣiríṣi bí accident tó ń ṣẹlẹ̀ àwọn bọ́sọ̀pù wa èèyàn kan ta ráìsì ó tún wá gbé ìṣelékeré kan síwájú ó wá kó jẹ sí àti gọ́drọ̀n tó síbẹ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ gbogbo àwọn tí burúkú táwọn èèyàn mú káàkiri ìjọba ní láti máa lérú àwọn ẹni kú lẹ́sẹ̀ títì ni tẹ bá dáwọn bọ́ sọ fi wá ẹ̀rí ọtí rẹpẹtẹ òfin ìjọba náà ti takò ẹjẹ́ ká máa wò fi jẹ ẹ tó ń wa mọ́tò tó ti mu tí yóò báwo ni òṣèlú níwà wà fún wa gbogbo ilé ìjẹ́ ní ojúṣe ìjọba gbogbo táwa náà bá máa ṣe tí ìdáàbòbò á fi wà fún àwọn aráàlú ẹ jẹ́ ká gbìyànjú lé lórí nínú ojúṣe ìjọba ayataki allaha fi ra'iyati bi kulli ahwa al-ahwal ní gbogbo ayé ní gbogbo àsìkò àwa tá a jẹ́jọba ẹ jẹ́ ká bẹ̀rù ọlọ́run ọba local government àwọn èèyàn retí bí lẹ́fẹ́ ṣe báyìí wọ́n ti lẹ́yìn náà máa gba three hundred million àtọ̀pọ̀ two million tó ń fún yín tẹ́lẹ̀ ó yẹ ká o síìtì wa bí tí wọ́n bá máa fi rí ọdún kan ó yẹ ká ti tá síìtì kọ̀ọ̀kan owó tó fẹ́ máa wọlé pọ̀ àwa godfather àwa ló jẹ́ kọ́ níjọba ṣe ẹ jẹ́ káwa lọ gbé lòdù láti jọ tó nǹkan ṣe nígbà tí wọ́n bá lọ ń gbowó bọ̀ láti federal báyìí ṣe ọba ìjòyè olóyè àwọn bàbá àdúgbò oníkálukú fi lọ jókòó local government wọ́n ti ranjú mọ́ local government chairman ẹ̀yàn ọ̀dì fífì lówó yẹ bá dé tí a bá dé àbí ìmọ̀ ìgbọ̀gbà tó bá dé pìtàìsì wọn láwa ti mọ gbogbo ohun tó bá fẹ́ wá kó ló kú omi tó ti bọ̀ àwa ti mọ̀ a ti mọ ọjọ́ tó máa kúrò gbogbo omi tó máa dé sí kó tó dọ́dọ̀ sí àti bó dẹ̀ ṣe rí nìyẹn àìmọye nǹkan tó ń lọ lókà gọọmẹ̀ntì àwọn bàbá yẹn lọ́jà máa sọ fún kí á máa sọ fún ìfọ́nbà ìmáṣẹlẹ̀ ìfọ́nbà ìmáṣẹlẹ̀ òun tó jágbára tó fi jẹ́ godfather náà nìyẹn tòun ẹ tí ó lè má rí lùtò ẹ jẹ́ ká lo influence láti fi dáadáa rinlẹ̀ nínú òlù kó má jẹ́ láti ba ìlú jẹ́ tí àwọn èèyàn bá níjọba ṣe gbogbo wa náà la máa padà gbádùn skul wa máa da ẹ̀wù ẹ̀rù fàyí ní Kaduna ó ṣe nǹkan tí gọ́ọ̀fù náà bí ò lè ṣe ó fi ọmọ ẹ̀ public school ṣùgbọ́n ti lọ́mọ́ yẹn fún ọ̀fẹ́ báyìí olóhùn bẹ́ẹ̀ rú pé kó má bàa jẹ ọmọ òun gbé àbí kó má bàa jẹ àwọn tí wọ́n jí àwọn ọmọ tù pé kọ́hùn sí ìgbọ́mọ ayé wà fẹ́ di alọ sí wọn bí a máa rówó gbogbo àwọn àdánwò ìkọlọ̀ kó àánú wa mẹ́ o kọlọ̀ ọba kó àánú o nínú ojúṣe ìlọ́ọ̀ ẹ bá jẹ́ olórí ó gbọ́dọ̀ jẹ́ tó ní agbára ẹ̀rí ìjọba tá à ń ṣe láyé lẹ́yìn nìyẹn ẹ àwọn yúùtù ni wọ́n gbọ́dọ̀ ṣe àwọn yúùtù wọ́n wa lọ òye mélòó ohun tó wà pé àwọn tó jágbàlagbà tó ń gbọ́dún gbọ́n tàbí wọ́n débẹ̀ mọ́ wò pé á torí kìíní ṣe rí nì ṣùgbọ́n àgbàlagbà tó fẹ́ ṣe náà kó jẹ tó lálàáfíà ẹwọ̀n bọ̀rọ̀ àwọn pírẹ́sìdẹ̀ntì àgbáyé kò ń ṣe nàìjíríà nìkan nínú àwọn pírẹ́sìdẹ̀ntì tó lálàáfíà jù lágbàáyé ni pírẹ́sìdẹ̀ntì Muhammadu Buhari wà kọ́lọ́ba àtàlékún àlàáfíà àti gbogbo àwọn olórí wa pátápátá àtẹnìkọ̀ọ̀kan wa nínú àwọn pírẹ́sìdẹ̀ntì tó lálàáfíà jù lágbàáyé ni bàbá yẹn wà ìlú tó ga jù lágbàáyé lọ́dọ̀ sí wa lamẹ́ríkà ẹ tó wá ń kọlù ẹ ọba ìmọ̀ yóò rí kiri kiri yẹ̀yẹ́ lọ́ọ́ ṣe lamẹ́ríkà sí ó ti di pé pẹ́sidẹ̀ntì òyìnbó mi kọ́kọ́ kó má jẹ́ àmì ẹ̀mù ẹ̀mù afẹ́sọ̀rọ̀ bá ó ti gbàgbọ́dọ́ rẹ sọ àbí tọ́ba fẹ́sọ̀ á ní pẹ́sidẹ̀ntì gbogbo àgbáyé ipò àgbàlagbà ni kò túmọ̀ sí pé kò lè wúlò fún wọn ṣùgbọ́n gẹ́gẹ́ bí àgbàlagbà tó fi yé ọlọ́kùnrin ṣàánú ẹ̀wọ̀n ṣé kí lorúkọ bàbá yìí bàbá tó dàgbà gan tó bá ń sọ̀rọ̀ bọ́ ẹ̀ Mugabe ẹ wo kí bàbá yẹn náà tó kú èyí bí báyìí bàbá kan kàmpé kọ́ńtì kan láìpẹ́ yìí kò lè dárìn mọ́ nínú àwọn African country wá bí lórí ẹ̀ka pé olúwẹ́sì election kò lè dárìn mọ́ rárá wọ́n béèrè ní ìrántí ìlú yẹn sọ àwọn tó ń ṣe olórí lágbàáyé lè ní nìyẹn ẹni tó jẹ́ olórí Saudi lè ní tó jẹ́ ọba gbọ́ngbọ́n ọmọ ẹ̀yẹ́ kan ojú ojú lè pé gbà bàbá ti dàgbà ní bàbá yẹn gangan léde kò bọ́ sí kòkó rìn láti rí déjọ́ fi olúwa ṣe yìí bó ṣe máa kábà ìlú yẹn nu àjọtọ́ máa wọ̀ báyìí so nàìjíríà ẹ buhari ti dàgbà à bàbá ńlá irọ́ buhari ìfẹ́ yìí kí bá pè buhari ìfẹ́ yìí lẹ́gbẹ̀ẹ́ àwọn tó kù àwọn tó tún wá jẹ́ yìí ṣùgbọ́n South Korea ẹ tó jẹ́ president ìwọ bó ṣe jọ́jọ́ tó yẹ tó kéré tó yẹ tí ó fẹ́ tó di the youngest eh, president the french yàrá ah. ìyẹn náà kéré lọ́mọ̀ ìyàwó ẹ̀ ló pọ̀ darúgbó bọ̀ ó pọ́ sí ìgbójú bí eh, north korea yẹn lọ bóun náà ti wá wà yẹn kò lálàáfíà wọ́n sọ pé níwú ẹ̀ tó bá lọ lágbàáyé gbogbo tọ́ílẹ̀tì tó máa fi yàgbẹ́ ọmọ gbé dání ni tọ́ílẹ̀tì tó máa fi yàgbẹ́ ọmọ gbé dání ni wọ́n wá ní kí ló dé ẹ̀ tí wọ́n náà fẹ́ wá sí mọ́ṣáláṣí sì kó gbé pò dání kó fi sí náírà kọ́ wá ní kí ló dé ó ní àìwọ́n náà fẹ́ dàbí president North Korea ni ọlọ́ọ̀ ní orí irú díẹ̀ wọ́n ní kí ló dé lórí ìṣe bẹ́ẹ̀ ni wípé kò fẹ́ yàgbẹ́ síbi tí wọ́n ti lè rí gbẹ́yẹ kó níbi tí òun sì kí ara ẹ̀ dé ó tún sì kí ọ ìgbẹ́ tó ń yà kódà ẹlòmí ìdílé ìṣọ́ insurance ó lè lọ insurance company kó tún fẹ́ ìṣọ́ ìgbẹ́ o kí ló fà á ní wípé torí kó lọ́ta àwọn alágbára wọ́n nìdí ni wípé kò fẹ́ káwọn ọ̀yọ́ mọ DNA wọ́n lè ṣe DNA ìgbẹ́ tí wọ́n bá ti lè ṣe DNA ìgbẹ́ yẹn wọ́n mọ medical status ẹ̀ kí ló ń ṣe lára gangan kò fẹ́ káwọ̀ ọ̀tá mọ̀ torí tí wọ́n bá mọ̀ wọ́n lè gbàbẹ̀ mú wọ́n lè gbàbẹ̀ mú tọ́ bá mọ̀ kírú ẹ̀ bàbà wá tẹ́lẹ̀ ẹni wulẹ̀ tó bá ń gbé tọ́ílẹ̀tì tẹ̀lé ni pé tó bá fẹ́ yàgbé àkọ̀wọ́ tọ́ílẹ̀tì yẹn ni mobile ẹ̀yìn dẹ̀ wò torí wọ́n ròyìn pé wọ́n bá lè lọ bu sìgá láyé ọba ni àtàwọn nǹkan orí nǹkan orí ló lè kó bá láti ara tó bọ́n ṣe rí lágbàáyé ni àti ká ṣe sùúrù ká máa bẹ náà bá wọn lórí kọ́nà ọba kó sì máa bá wa kọ́ ọ náà mọ̀ ṣe ẹ tó jó lórí o gbọ́dọ̀ lágbára ẹ̀ o gbọ́dọ̀ lálàáfíà bí yorùbá lálàáfíà mọ́ èèyàn máa wò pé owó ẹ tó bá lálàáfíà bó tún ṣe ilé jẹ́nu tí a gbọ́dọ̀ mójútó nínú ẹ̀kọ́ tí Islam tó fi pẹ́ tó bá jẹ́ olórí aláyẹntẹ́fìmọ́ni nọ́ọ̀sì kí olórí má máa ṣe ìsìnkọ́ kó má máa rìbẹ́ yìí kó má máa gbẹ̀sán torí ààrẹ pé à ṣèbẹ́ ìdìbò fún mi nígbà tí mo fẹ́ di president ṣèbẹ́ yìí ò dìbò fún mi ẹ má retí orí látọ̀dọ̀ mi olórí ò ṣe bẹ́ẹ̀ olórí òbẹ̀ sọ fún rẹ̀ gbogbo nǹkan ẹ̀gbin ló máa rí o gbọ́dọ̀ wá wò pé àwọn tèmi ní àwọn eléyìí òṣè tèmi torí gbogbo wọn ló ń so lórí lé lórí so ilé jẹ́ ní nǹkan tí a gbọ́dọ̀ gbìyànjú kárí pé à ń sọ kọ́nà kó ṣe àlòkù wa ẹni tó bá jó lórí kò gbọ́dọ̀ bá gbẹ̀sọ fún rẹ̀ o ọlọ́ọ̀bá sọ fún wa wípé alẹ́dínà ìmọ̀tàláhùn fi áàrùn àwọn olórí dáadáa tí a bá ti fún wọn lágbára tá fẹ́sẹ̀ wọn nínú òlò àkọ́mù sọ̀dá wọ́n gbèrú dúró wà á tàwù zàká wọ́n máa yọ zàká wà á mọ̀ rúbìn màrú wọ́n máa dáadáa wà náà wà ní nílùú wà nílá mú tó dá ìrẹ́ dáwùdù mọ́ pé ẹ̀ inna ja'alnaka khalifatan fil ardi àti fi ẹni olórí àti ẹni khalifa lórí ilẹ̀ fahkum bayna an-nasi bil haqq bátì yẹ ti bàjẹ́ ó ti lóòdì má máa lo ìfẹ́ ẹnu láti fi dájọ́ kó má bàa tó ẹnu kó lójú ọ̀nà ọlọ́run ìnàlẹ́bí náà yàgò ìlú náà ẹ̀sẹ̀ bí ilé ìlànà àdáàbò kẹ̀dí gbogbo àwọn tí wọ́n bá ti fi ojú ọ̀nà ọlọ́run lẹ̀ ìyà ẹlẹ́tẹ̀ eléru a máa bá wọn látara nǹkan ṣe ní jẹ́ ọlọ́run sọ fún mi pé látòrí àwọn ànábì Dawud wà Ìsá àti dáríkà bí màá kọ wà káànù yàtàdù torí pé wọ́n máa ń kọjá àlà wọ́n sì máa ń ṣe lọ́wọ́ káànù láyà tana haúnà àmúkárì fàánù ìbàjẹ́ tó yẹ kọ́ kọ́ àwọn gbogbo ń ṣe nàbí tàmà káànù yà fàánù aburú ni tí wọ́n ń ṣe. àdọ́tùwà Muhammad sallallahu tí ọlọ́wọ́ bá kó àwọn ọmọ ní ìlàbẹ́ yàmúùkù yàwọ̀ yàmúùkù ó wá kú wàhúwà ọ́ọ̀tò ìrọ̀ ìyáàbì tábìlì pẹ́yì ó jàmbá àwọn ọmọ lẹ́yìn ẹ̀ tọ́ba kówó kó mi ṣe pọ́jẹ́tì òun ṣe ìlà àrọ̀mọ̀ ọ̀wà èyí gbọ́dọ̀ àyàfi tí ọlọ́wọ́ bá ó ti àdúgbò ní ọ̀sẹ̀ àdúgbò ló gbà wá kò abáwọ̀ àwọn ọ̀rọ̀ àdúgbò bá olórí. ó sì ka ọmọ lẹ́yìn kọ́lọ̀ tó kú o kọ́lọ̀ tó ṣe àdúgbò wa o àwọn olórí wa nàìjíríà ọlọ́ba wa ṣe àdúgbò ọlọ́ba wa tó lù wọn ọlọ́ba wa kọ́ wọn gbogbo ti sí dáadáa ọlọ́ba wa o bàbá wa kọ́ wọn ṣe o eléyìí tí wọ́n ti ní tí a bá tó jẹ takó ọlọ́ba ti ṣe ọlọ́wà tó wá ṣe wá ṣe àlùkò wa wọn yorùbá nation ọlọ́wà ti ṣàdánwò fún wa wọn àfẹ́ nàìjíríà ohun a fẹ́ òun ni nàìjíríà nàìjíríà bí àtìṣọkọ nàìjíríà bí àlàáfíà bá wà nàìjíríà bí àtijọba níbi ara wa tá a ti máa fi dáadáa bára wa lò tá a ti máa bẹ̀rù wọn lọ́wọ́ wa òun la fẹ́ wọn ilẹ̀ yorùbá ọlọ́mọdé ayé wa la fẹ́ májè arúgbó fẹ́ wọn gbogbo nàìjíríà lápapọ̀ má jẹ́ ariwo alábẹ́ má jẹ́ arúgbó mẹ́ gbogbo omi tó ń gbóná báyìí ọlọ́mọ wa tọ́jú gbogbo gbólú ọlọ́mọ àti gbólú láyéláyé rọ́bà lọ́la ti ti gbàgbà àwọn ọmọ ìjẹ́nà wà á bí dáná nílẹ̀ nípa ọ̀pẹ́ta ìjẹ́ta ẹ̀ńtẹ̀ wà á وصلى الله على نبينا محمد وعلى آله وصحبه أجمعين tó ní ìbéèrè ọba ní kò ní kí àwọn àjùlọ kọjá àgbo mẹ́fà làwọn ọmọ parí ọkọ̀ ìlú ìjà láì. àkọ́kọ́ ọ̀rọ̀ nípa ọ̀rọ̀ tá a sọ lónìí. ẹ bá fún wọn ní báyìí. alákọ̀ọ́kọ́ ọ̀rọ̀ lónìí àkọ́kọ́ pẹ̀lú ìdíje ọ̀rọ̀ a bá rí i tí àwọn èèyàn ti ń pa ọ̀rọ̀ Yorùbá nation Yorùbá nation ká dá sí tó bá jẹ́ bí ká sì lè dá sí pẹ̀lú ọgbọ́n torí pé ọ̀gọ̀rọ̀ àwọn èèyàn yìí wọ́n ti ẹ̀fẹ́ kí èèyàn kan tako àwọn gbogbo wa dẹ̀ ní tó bá jẹ́ democracy tẹ́lá ń lò yìí náà ni oníkálukú ní freedom of association tẹ bá fẹ́ dà nǹkan kọ́lẹ̀ tó bá wù mí kí n jọ ìlú àjọ yìí ṣùgbọ́n bí táwọn ń bá a lọ ibi pé a gbọ́dọ̀ fún everybody ń pa ni lẹ́bi ní bá máa ṣépè fáwọn pastors wọ́n á máa ṣépè fáwọn àpá torí tó ń fẹ́ni tó pẹ̀lú àfà lórí bíbà rí ẹ̀bá n'ọjọ ìyọkọ́ náà ìyọ̀dú àdéṣọ̀ gbogbo ẹ̀yin pásítọ̀ lórí bíbà rí ẹ̀bá àkọ́kọ́ ìyọkọ́ lọ́jọ́ ìyọ̀dú àdéṣọ̀ tí ò sì rí bẹ́ẹ̀ ẹ̀ gbogbo àwọn tó bá ní làákà ní pèpè lọ sí tó lè wàhálà tó jẹ́ kó orin ta fẹ́ kéré ó kéré ó ní tí ogún bá ṣẹlẹ̀ fifty years kan ààrẹ rìkọ́bà ló fi jẹ́ pé tabara wọ̀nyọ̀ tó rí wọ́n pé tí wọ́n bá ń sọ̀rọ̀ yìí tó bá jẹ́ níta ti rè dá sí tí òní jẹ́ nípa ni áwúyá ẹgbẹ́ àpá yẹn ló rí kájá ti pẹ̀lú ọgbọ́n àtòrò ọlọ́run wá ṣe fún mẹ́ra náà sórí ti bá mú yín bẹ̀rẹ̀ ti bá mú yín ìbéèrè wo lọ́ bèèrè lẹ́wọ̀n mo bá padà bí iye tí ò bá mọ̀ ní ẹgbà gidi ló máa jẹ náà náà ó ní ẹ̀pà ìwọ̀n tí èèyàn máa ń olùkọ́ mẹ́ta pẹ̀lú wọn tó wá ṣáájú àgbẹ̀fẹ́ wa nígbà tí wá ọ̀rọ̀ àlọ́lá tó wá bá lẹ́yìn ọ̀rọ̀ pé ìyá bá kú bẹ́ẹ̀ ni o wọ́n lẹ́yìn ọ̀rọ̀ ilé ẹ̀yọ̀ ọ̀pá fóònù yẹn olùkọ́ mẹ́ta tẹ́lẹ̀ ẹ̀yọ̀ ọ̀pá fóònù yẹn ti yẹn ó bá ti ẹ̀yọ̀ ọ̀rọ̀ yẹn ọ̀pá sára àbá tó yẹ ọ̀rọ̀ àkọ́ nípa wípé ẹni tí àlọ́ alẹ́ bá já nígbà tó ń fi òun lọ́wọ́ ó wá lọ fún àlọ́ àlá tí ó wá padà lórí òun kí ni tó ń ṣe ọ̀rọ̀ yẹn ọ̀nà méjì ló kú alákọ̀ọ́kọ́ sọ wípé tó bá ti lọ ìṣàlọ̀ àlá tó dé rákà mẹ́rin ó bá wọn fi méjì tẹ́lẹ̀ ẹ máa ó kí rákà nígbà tó ń bọ̀ ó bá wọn lórí o wọn kí kan ti jọ kíra tàbí ìgbà tó bá fi lọ lóde wọn ti kàn sí wọn wá wà lórí láti wọn ló wá bẹyọ kan àbí méjì náà ló bá tó ti yé àbí ó bá wọn lórí àkáyá àbí wọn ti kí irun tán kí ni kò ṣe à ń sàkóso wípé gbogbo ìtàlù alẹ́ bá ti já ìrún tó ń bí já á ṣàlùwàlà á bẹ̀rẹ̀ ẹ̀rọ ní kòkó gbogbo ètò tẹ́lẹ̀ sí kí ni kò ní lọ. ẹ̀dẹ̀ ti sọ wípé a ti àlùbínáàtù a ti di àlùbínáàtù àlùbínáàtù náà ni pé kéèyàn mọ̀ ọ̀kan kéèyàn kí ìdì kan èyí sọ pé rárá o tó ń bí tẹ́lẹ̀ yẹn.

tẹ́lẹ̀ tó ti kọ́ kí búrákà ló sì tó wọ́n ti fi lókè tó báyìí wọ́n bẹ̀rẹ̀ lẹ̀ tẹ́ta àlọ́ alẹ́ ìjà ó bá bọ́ fún ìjàlọ́ alẹ́ lẹ́yìn ọ̀kan ó bá tún wọlé ó bá bá olórí ìlú ó bá jọ ìwọ tẹ́lẹ̀ tó bọ́ kí afẹ́ lẹ̀ tẹ́ta nìyẹn ó ti fi ẹlẹ́ tẹ́lẹ̀ tó lọ́dọ̀ àwọn àfa yẹn kò ní ìdíraka kankan torí ó mọ méjì tó fi ti yẹ lórí méjì tó ti tẹ́lẹ̀ àbí gbàgbọ́ àmọ ẹyọkọ tó kù yẹn lórí méjì tó kọ́kọ́ fún àwa tẹ ẹyọkọ tí a jẹ mẹ́rin méjì ni akótiye àbígbà tó máa padà débẹ̀ wọ́n ti fi gbogbo ẹ̀ tó kọ̀ gba olórí àtayá ni ó lè fi yí sí méjì méjì yẹn lápọ̀ àmọ́ tẹ̀sí wá sálámọ̀ tó ti dé àwọn yìí yẹn pọ̀ bẹ́ẹ̀ bọ́sẹ̀ kò wá nìyẹn ní ọ̀dọ̀ àwọn àfọ àkọ́ báwọn ṣe rí nìyẹn pé bó ṣe máa ṣe nìyẹn. àwọn aláàkọ́kọ́ tó sọ pé ó bẹ̀rẹ̀ ẹ̀rù láti bẹ̀rẹ̀ hadithi kan wà nígbà tó ń pè kó a máa rí yẹn tó ní ya tó lórí rẹ̀ tó wá lọ sí àlọ́ àlàfo tó bá ti dé ó bẹ̀rẹ̀ rẹ̀ láti bẹ̀rẹ̀ ó bẹ̀rẹ̀ ṣùgbọ́n ní ọ̀dọ̀ àwọn afá oní hadith wọ́n ní hadith yẹn dọ̀rí hadith tó fẹsẹ̀ tí ò fẹsẹ̀ rí lẹ́nu ìyẹn lè rí ẹ̀rí yẹn wà direct àbí gbọ̀ngàn fẹsẹ̀ rí lẹ́nu. ọ̀rọ̀ ẹlẹ́ẹ̀kejì tó bá lòlẹ́ gẹ́gẹ́ bí ẹ̀rí ni pé anábì sàlẹ̀sálà sọ wípé ìlà hadatha ahadukum fàlìyàtàwà pọ̀ pé ẹnikẹ́ni tó bá ní ṣádà tó rí nǹkan ẹ̀ pé ó ti kí ni wá ní ẹ̀sàwá kan kó ṣàlù àná ìtumọ̀ ni pé ẹ̀gbẹ́ ti wá ẹ̀gbẹ́ ti máa ń ba ìjọ ìjẹ́ tó ti bàjẹ́ kó tó àná láti kó bẹ̀rẹ̀ àwọn gbà pé oúnjẹ ti parí tí wọ́n bá lè ti parí kí ló kù ẹ̀rí ju wọn nìyẹn àwọn abẹ́lẹ̀ kejì àwọn ní nínú ọmọ òwúwa ń bẹ́ẹ̀. a sì mọ̀ pé inú ọmọ ó lọ sí bí wọ́n bá wù náà wọ́n tó máa ń lórí à nínú títí máa bàdọ̀ àlàjẹ́ mi tí ẹ̀jẹ̀ bá dà mí lóyún nígbó èèyàn wọ́n ní bá rí lórí wọlé lórí ìlú tó ti fi tẹ́lẹ̀ tó bá jẹ́ mẹ́ta ló ti fi tẹ́lẹ̀ tó yé báwọn afáàtì omi ní méjèèjì nìyẹn bọ́ọ̀lù ó pọ̀ náà rọ̀ àwọn afáàtì ọba ní kámú alákọ̀ọ́kọ́ yẹ òfin wa lọ́kọ̀ balẹ̀ gbọ́ ṣùgbọ́n nínú àwọn afáàtì mẹ́lẹ̀ kejì wa ní ṣé kàlàgbá ní nínú afáàtì ẹnu wọn ti sọ ọ̀rọ̀ ni èyí tí àwọn afáàtì alákọ̀ọ́kọ́ ti sọ ọ̀rọ̀ kò ń ṣe pé ìkọ́ wà dàìrẹ́tì lé lórí jẹ́nẹ́rẹ́ ìlú ọ̀lọ́wọ́ tò irú ọ̀rọ̀ àwọn àpá àkọ́kọ́ báyìí náà ní gbàdá nù tàbá èèyàn tó mú wá bẹ́ẹ̀ tó dẹ̀ gbà pé lórí àwọn ẹ̀rí báyìí bó bá ṣe àdìsọ pé kò ní ẹ̀rù torí pé ẹni ọ̀rọ̀ òun náà ti fi ni òun ló tẹ̀lé pé ìdáàbò ìrìnà náà nìyẹn àwọn àpá àyàpẹ́ ẹni àmọ́ wá wọ ẹ̀rí tó ní kálukú mú wá tàbá rẹ̀ sí ẹ̀rí yẹn jẹ́ pé àdìsẹ́bì náà kò sí láì àwọn àfàbà sọ fún wa pé inú fi ọ̀dọ́ kọ́ balẹ̀ yìí kò ní kó bẹ̀rẹ̀ láti ìbẹ̀rẹ̀ kọ́lọ̀ tí wá ti kò jẹ́ rárá kòkò tí bí ìgbìmọ̀ wá bí wàhálà a máa tẹ arú ní òrara a máa tẹ arú ọ̀rọ̀ ẹ̀sìn ọ̀rọ̀ ìmọ̀ ẹ̀sìn sí kò ṣe àmójú wa náà kò sí bẹ̀rẹ̀ mọ́ وصلى الله على نبينا محمد وعلى اله واصحابه اجمعين سبحانك اللهم وبحمدك اشهد ان لا اله الا انت أستغفرك وأتوب إليك وعليكم السلام بولي ما ودمت قريبا kí ọjọ́ ìpínlẹ̀ ọdún yorùbá nílùú. Thank you.